quickly take. Our producer don't tell me, say we don't run out of time. Now, the Nation newspaper. Now, before I enter the Nation newspaper, the headline we did here, I go pick them up from, the, from one of the headlines for the Punch newspaper. So make a first slide from the Punch newspaper, you go see them. And for page 10, the Punch newspaper, just by the side there, you go see, Buhari campaign organization accuses U.S. envoy, uh, U.S. and other envoys of supporting article. You see, I'm there for page ten of the Point newspaper. Okay, now come up for the Point newspaper now. I'll quickly jump into the Nation newspaper. Now, you go see the Nation newspaper. They go out to read there, say APC to U.S. envoy Buhari will win without rigging. Now, the APC campaign, don't they accuse the US and other envoys, say then they support At- Atiku. Now, these not the same people where we say last time when they been want enter power, uh, this same APC government, when they be the challenge of God, good luck, Jonathan, they been go the US, uh, you know, United States, been talk to some of these uh, US envoy members. They been snap say, one picture. They been snap one picture, yeah, one iconic picture where I sure say they don't frame them hanging somewhere. Mm -hmm. Now, uh, we also we talk say this one, uh, they, they fear. Mr and i don talk this thing now politicians go do everything wey dem fit do mm. to enter and stay there oga atiku abubakar when people bin dey talk say ah ban he no fit enter us e go na mm. he no go mm-hmm. even though you know we don dey hear gist say he pay uh, company to lobby all those kind of things he even check into donald trump hotel. Mm. And when they interview the DG of in campaign, Bukola Saraki, he said, they say we cannot, we have, let them throw another one. To them, na game. You understand? Now, the same people, when we are Ashwebi, go even visit former president Olusegun Obasanjo, snap picture with am, I don't fit forget that picture. Their formation, eh, right now, the only people wey fit meet that formation when they form, when they wan snap that picture on a Man City. They line up in their center, then take the picture as if they don't practice come. Now then come they tell us this particular thing. But wetin Nigerians need to understand and say election no be war. Don't break I go speak English because my school fees no waste. Do not break a sweat. They hear me oh. No even allow sweat come off for your body because of any politician for this country. Talk more of to break your head or break person head. No sweat about them at all. Because for a majority of these people, They not care. They not send you. They not they rate you. Now why? For chicken feed, mm. then go do anything so that they go score political points. This country belong to Nigerians. And until we decide, say, we no go allow people to they take us for a ride. The suffering go continue. All right, thank you so much, Ezekiel Chukwu. say you join us in building. Oh. To enjoy more of these our Ubunge videos when you just watch, press this button to subscribe on top of our YouTube page. You go love her.